بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله تعالى وأصدق الحديث هدي محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله تعالى من النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله الله ọba tí ó ṣẹ̀dá wa tó sì kádàrá oríire máa wa lẹ́tara wípé ó ṣe wá ní mùsùlùmí ó sì ṣe wá ní olùtẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí náà ni oore tó ga jù tí ọlọ́run ọba máa ṣe fún ẹ̀dá tọ́lọ́run sì ṣe fún àwa náà abẹ́lẹ́wọ̀n ọba nínú títóbi rẹ̀ àtìbẹ́ pẹ̀lú ọlá rẹ̀ abẹ́ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ àti àwọn orúkọ rẹ̀ kí n tó kù tí a fẹ́ lò nínú àlámàrí wa kọ́lọ̀ máyà wá kù nínú Islam àti àwa àti àwọn ará ilé wa jẹ́ kí títan ó dé bá wa lórí ẹ̀ kó sì jẹ́ kí abáyọ̀nù ọlọ́run ọba pàdé ọlọ́lá ilaha illallah gẹ́gẹ́ bí ohun ìfibára ẹni sọ̀rọ̀ ní ìjòkó ìrọ̀lẹ́ yìí òun náà ni àwọn tí ó jẹ́ ìwọ ànábì sallallahu alayhi wa sallam lọ́rùn mùsùlùmí àwọn ẹ̀tọ́ tí ànábùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ti ṣe ṣe wá ní mùsùlùmí a mọ̀ wípé àwọn òbí wa wọ́n lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ fún wọn wọ́n sì ní ìtàn gbọ́dọ̀ fún àwa náà. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dá gbogbo nǹkan ó ní ẹ̀tọ́ rẹ̀ tá a gbọ́dọ̀ fún ó sì ní ẹ̀tọ́ tí ọlọ́run ọba náà ṣe ní ẹ̀tọ́ lórí ara rẹ̀ láti fún àwa náà. bẹ́ẹ̀ náà ni anabuwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó láwọn ẹ̀tọ́ tó ṣe wípé ọlọ́run ọba là á bọ̀ wá lọ́rùn láti fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹ̀tọ́ yìí òun ló ń tí afẹ́fí bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n ká mà wípé anabi sallallahu alayhi wa sallam ó lọ́lá púpọ̀ láàrin àwọn anabi ọlọ́run gbogbo àwọn anabi ọlọ́run pátá òun náà lẹ́ni ọlá gbogbo wọn náà sì ní ọlá wọn buhaya lọ́dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó fún un ní àjùlọ ọlá lórí gbogbo àwọn anábí ọlọ́run ọba tó kù àwọn ọlá anábíwá muhammad sallallahu alayhi wa ẹni bá jẹ́ mùsùlùmí tó bá fi lè takò ìkan nínú àwọn ọlá yìí kò sí iyèméjì níbi wípé mùsùlùmí bẹ́ẹ̀ ti kú ọ̀ ní mùsùlùmí ó ti di kèfèrí kí ló fà á torí wípé àwọn ọlá yẹn rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ ń sọ nínú al-Qur'an ó sì rinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad téèyàn bá wá takò kan nínú àwọn ọlá yìí ṣe mọ̀ pé bí ìgbà pé ń pe ọlọ́run nírọ́ tí sì ń pe òjíṣẹ́ rẹ̀ nírọ́ ni. ẹni bá sì fi ọlọ́run ọba Allah nírọ́ lórí ọ̀rọ̀ kan tí ọlọ́run bá sọ àbójúṣe ọlọ́run kò sí iyèméjì níbi wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti kúrò nínú Islam kọ́lọ̀n kó dáàbò ẹ̀bọ̀ wa. nínú àwọn ọlá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó hàn nínú ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ṣe ń bẹnu Suratul Anbiya àyà ọgọ́rùn-ún kan àti méje one oh eight ọlọ́run ọba ní wa ma arsalnaka illa rahmatan lil alamin ààrùn rẹ̀ Muhammad sí ayé fún kankan kọjá wípé a fi ọ́ ṣe àánú fún gbogbo ayé ni ẹ̀wọ̀n tó ọlọ́run ọba sọ ọlọ́run ọba ní ààrùn rẹ̀ Muhammad sáyé láti fi ẹ́ ṣe àánú gbogbo ara ayé lápapọ̀ sẹ́wọ̀n pé kò sí irújú ń bi wípé kọ́lọ̀wọ̀n ọbú rán nábi sallallahu alayhi wa sallam ní ti torí pé ọlọ́wọ̀n ọba fi ṣàánú ayé ọ̀la ni ọ̀la ni tábà ti ń sọ wípé alẹ́ àìlẹ́m wa kullu ma siwa Allahi àìlẹ́m gbogbo nǹkan pátápátá yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala òun ń pè ní ẹ̀dá là ń pè ní àgbáyé. so àánú anabi sallallahu alayhi wa sallam fún gbogbo ayé tọ́lọ́wọ́n ọba sọ kìí ṣe fẹ́yàn nìkan torí pé lílẹ̀ alamin lọ́lọ́run sọ ó kó sínú àwọn àlùjànnú ó kó àwọn ẹranko sínú kódà ó kó màlẹ́kà a pé nígbà tí Jibril tó jẹ́ ọba àwọn màlẹ́kà ọlọ́run ọba ò pẹ̀lú ìran sí kan àfi pẹ̀lú ìrántí anábùwà muhammad sallallahu alayhi wa sallam nígbàtí ọlọ́run ọba ń sọ nípa jibril wípé allamahu shadidul quwa allamahu shadidul quwa jibril lọ́lọ́run ọba ròyìn báyẹn so pẹ̀lú pé ọlọ́run ọba ń ṣẹ̀sà jibril pé lọ́mọ bá ní gbogbo gbà lọ́pọ̀lọpọ̀ gbà ìkẹ́ni. àwọn ẹranko wọn jẹ́ nù ọlá nàbì ìkẹ́sí ọlọ́run ọba fi nàbì wọn rí náà fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti bá wọn lò ká má ti wá sọ àwọn èèyàn kódà àwọn àlùjànnú sẹ́fà pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bó láti bá àwọn lò ó ní jẹ ẹran lára egungun ó ní egungun yẹn ó ní egungun táwa wá jẹran lára yẹn yóò máa jẹ oúnjẹ fáwọn àlìjànú pẹ̀lú àlìbáríkà sísọ bísímìlá torí pé ńgbà táwọn àlìjànú béèrè lọ́wọ́ ànábì ńgbà tó ṣe wáàsí fún wọn wípé tọ̀ kí ni tó jẹ́ tọ́ fáwọn láti máa jẹ ànábì ní gbogbo egungun tí àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ nínú àwọn ọmọ ẹ̀dá ènìyàn tí wọ́n bá ti jẹ ẹran kúrò lára rẹ̀ tí wọ́n sì sọ bísímìlá kí wọ́n tó jẹ ó ní ẹ̀tọ́ fún yín láti máa jẹ tó bá dọ́wọ́ yín ẹ máa rí ní nǹkan tẹ́ran kún ara ẹ̀ so eleyi anu ni ọlọ́run ọba fi ànábì ṣe fún gbogbo ara ayé sallallahu alaihi wa alihi wa sallam anabi muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bushani lanu dàrúmi àti albayhaqi ó ní ya ayyuhan nas ẹ̀yin ìyẹn ti gbọ́ o ma ana rahmatun muhdat inna ma ana rahmatul muhdat oníṣẹ́ rí mi tẹ́ ń wò láàrin yín torúkọ mi jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí nǹkan tí mo jẹ́ láàrin yín ju àánú tọ́lọ́wọ́n ọba fi ta yín lọ́rẹ̀ lọ èmi gangan làánú tọ́lọ́wọ́n ọba fi ta yín lọ́rẹ̀ orin lẹ́nu bẹ́ẹ̀ àti orin lẹ́nu dàrú mi nígbà tá ànábì ń bá wọn èèyàn sọ̀rọ̀ ó ní innama ana arrahmatul muhtad èmi gangan làánú tọ́lọ́wọ́n ọba fi ṣe gíftì fún àwọn ènìyàn tó fi ṣe gíftì fún gbogbo ayé tẹ́lẹ̀ yìí bá ń tọ́ka sí nǹkan kan ń tọ́ka sí ọ̀la pànàbì ní lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run tó wá ṣá ẹlẹ́ṣà pé ìwọ la fi tayé lọ́rẹ gẹ́gẹ́ bí àánú ọlọ́run ọba sọ nínú alukuraanu suratu sharh ọlọ́run ọba ń sọ fún ànábì pé alam nashrah laka sadrak àwọn ọlọ́run ọba fọ igbá àyà mọ́ àwọn ọlọ́run ọba fọ igbá àyà mọ́ kífọ̀ tí ọlọ́run ọba fọ igbá ya nábì á padà sọ̀rọ̀ dórí ẹ̀ ọlọ́run ni wọ́wọ́ dọ́ọ̀nì ànkà wizrock àwọn ọlọ́run ọba sì gbé ẹ̀ṣẹ̀ kú fún ẹ̀ Muhammad gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe sọ wípé lè yẹ kúrò lọ́kànlọ́hùn máa takọ̀ dáná mìíràn dàmbíkà wọ́n máa ta àkọ̀rọ̀ ọlọ́run ní aṣílẹ̀ fún ẹ aṣílẹ̀kùn aránṣẹ́ fún ẹ káwọn ọlọ́run ọba lè ká lè forí rẹ̀ jìn ọ́ ṣùgbọ́n ká mọ̀ pé kò sí bànábí ọlọ́run ọba sí lè ṣe lọ́run kò lè ṣe bọ́ a sọ̀rọ̀ lórí eléyìí insha Allah. bákan náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wa rafa'na laka dhikrak ọlá nìyẹn ọlọ́run ọba láwọ ọlọ́run ọba gbé orúkọ rẹ̀ ga lẹ́nu àwọn èèyàn lẹ́nu àwọn olùgbọ́ kò sí ẹ̀ṣà kò sí èèyàn gidi lórí ilẹ̀ ju olùgbọ́lọ́ngbọ́lọ́ gbogbo ẹni tí ó bá ti jó olùgbọ́lọ́ngbọ́ kì í sojú lówó èèyàn ọlọ́run ọba ni wàá rọ fún zikrok àwọn ọlọ́run ọba agbé orúkọ rẹ̀ ga ìyẹn Islam nínú àwọn tí wọ́n jẹ́ wọn tàbí ọ̀hún kólúwa bá ní kẹ́ kó bá ní jọ́nu sí i kò sí ẹnìkan tí ọlọ́run ń ṣe kútúbà jimá fáwọn èèyàn ni àbọ̀wọ̀n bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ ni wala mutashahhidun kò sì sí ẹnìkan tí ọlọ́run ṣe àtáyá nígbà tó bá kírun wala sahibu salatin bẹ́ẹ̀ ni òsẹ́nìkan tí ó sọ pé òun fẹ́ kírun kan ọ̀ràn yẹn ni àdínáfílà illa yunadi biha àfi kó jẹ́ pé orúkọ ànábì ó máa bẹ nínú tí ó fi ṣe ìjọsìn yìí yóò máa ní ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. a rí pé àwòrí mú bọ́ńbẹ̀ lóòótọ́ bá bá kírun tá a sì tashahud a sì ashhadu la ilaha illallah bá a bá pèrún olùpèrún sọ pé ashhadu la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. bá a bá ń ká bá a bá ń ṣe tashahud lórí irun àwì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe lóyún tọ́ka sí àgbéga allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá ṣe fún ànábì látara ìgbé orúkọ rẹ̀ ga. afọwọ́ abu sa'id al-khudri radiyallahu ta'ala anhu ó wá látọ̀dọ̀ rẹ̀ wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ana sayyidu walad adam èmi ni ọ̀gá gbogbo ọmọ adam pátápátá wala fakhar mo sọ eléyìí tí mo sọ èyí kì í ṣe pé mo fi sọ fáàrí. وأنا أول من تنشق الأرض عنه يوم القيامة èmi sì ni àkọ́kọ́ ẹni tí ilẹ̀ ó kọ́kọ́ sínú fún tí ó jáde nínú ilẹ̀ níjọ́ gbẹ̀ndé alkiyama. ó ní wọlé afákàrò eléyìí tí mo sọ iná kìí ṣe ti fáàrí mo fi sọ o ìtọ́lọ́wọ́n ọba ṣe ni mò ń sọ. wa ana awwal shafi'in wa awwal mushaffa'in wọlé afákàrò. èmi Muhammad ni àkọ́kọ́ ẹni tí ó ṣìpẹ̀ àwọn èèyàn lọ́rùn èmi sì ni àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ fún nípẹ̀ṣe síwájú mi ọlọ́run ọba ò ní fẹ́ nìkan nípẹ̀ṣe síwájú kó tó yọ̀ǹda ìṣìpẹ̀ fún mi gbogbo ẹni tọ́lọ́run bá sì yọ̀ǹda kó ṣìpẹ̀ fún èmi làkọ́kọ́ àwọn tí ó kọ́kọ́ ṣìpẹ̀ àwọn èèyàn níjọ́ gbòǹde àkíyàmù ó ní mo sọ eléyìí kì í ṣe ti fáàrí wàlíwọ́ olhamdi biyodi yawmal qiyama wàlẹ̀ àfàkà àṣìyà ọpẹ́ níjọ́ gbòǹde àkíyàmà ìdúpẹ́ àṣìyà àdúpẹ́ ọwọ́ mi ni ó wà lọ́rùn kì í ṣe pé fàárí mo fi lè ṣe o. gẹ́gbó ṣe ń bẹnu as-sahiha silsilatul ahadith as-sahiha ti sheikh al-albani. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sì jó tún yọ wa kámà nínú ọlá rẹ̀ ni wípé ọlọ́run ọba dán gbogbo èèyàn wò nínú sàárè àtẹni tó gbà padà wò ń nínú sàárè àtẹni tí ó gbà á gbọ́ pé ìdánwò ń bẹ nínú sàárè kò sẹ́ni tí ó wọ sàárè tí ò ní gba ìdánwò ìdánwò kí la wá gbà anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí arábìnrin kan yahudi ni ó wá sí ẹnu ọ̀nà anabi anabi ò sí nílé ó bá yàwó aisha ń lẹ́nu ọ̀nà aisha ló dúró ó wá ní ẹ sàárà fún mi ẹ fún mi ló ń jẹ kí n jẹ ọlọ́run ọbú dáàbò ẹ̀bọ̀ yín yóò fi ṣọ́ rẹ̀ ṣọ́ yín kúrò níbi ìyanu sàárè àti fìtínà dajjal obìnrin yẹn wá ń sọ gbólóhùn yìí ńgbà tí aisha wá gbọ́ nǹkan méjèèjì tó ń sọ yìí aisha ò sì gbọ́ rí aisha ò wá tètè dáa lóhùn ó fẹ́ kó sọ kínní yẹn dáadáa láti fi dìlé rẹ̀ ká nàbì fi dé sallallahu alayhi wa sallam ńgbà tá nàbì wá dé aisha wá ẹ gbọ́ nǹkan tí obìnrin ti ń tọrọ yìí ó ní fún lóúnjẹ torí ẹ̀ mo fi dá a dúró ó ní ẹ fún mi lóúnjẹ kí n jẹ ọlọ́run ọbó sọ yín yóò dáàbò rẹ̀ bò yín níbi ìṣòro dajjal àti ìṣòro inú sàárè bí Aisha ti sọ̀rọ̀ ifá nàbí ó là nàbí sì tẹ́wọ́ rẹ̀ méjèèjì báyìí àìmọye ọ̀nà lànàbí ti máa ń tẹ́wọ́ ṣàdúrà àìmọye ọ̀nà ló ti máa ń tẹ́wọ́ ṣàdúrà ó là nàbí tẹ́wọ́ méjèèjì báyìí wọ́n ní Allahumma ajirni min fitnati dajjal ọlọ́run ṣọ́ mi níbi fitina dajjal anabi wa sọ nígbà tí anabi tọrọ ṣọ́ mi bí fitina dajjal yẹn tán anabi wa ní fa amma fitnatul qabr àmọ́ fitina nu sáré tárábìnrin yẹn sọ yẹn fàbí tuftanuna wa anni tusalun èmi ni ọlọ́run ọbọ̀ fi ṣèdánwò fún yín nu sáré ìdánwò tọ́lọ́run ọbọ̀ òṣìṣẹ́ fún yín nínú sàárè náà nípa ọ̀run ọbọ̀ bí yín nípa mi. sọ ọ̀rọ̀ méjèèjì tí arábìnrin yahudi yìí sọ ànábì fi rinlẹ̀ kórí bẹ́ẹ̀ ànábì wa sọ nínú hadith yẹn lọ́wọ́ parí wípé kò sí ànábì kan tọ́lọ́run ọba rán wá sórí ilẹ̀ yìí kò sí kankan nínú àwọn ànábì ọlọ́run tó láwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé àfi kó ṣe pé yóò máa ṣọ́ àwọn èèyàn rẹ̀ lára kúrò níbi aburú dajjal yóò sì máa ní ká máa wá ìṣọ́ ìyẹn ló fà á tí arábìnrin yehudi yìí náà ti mọ̀ pé nìkan bẹ tí ó jẹ́ dajjal tó fà á tó náà fi mà nìyẹn. ṣùgbọ́n kí la fẹ́ ló ń bẹ̀ ni pé ìdánwò tí wọ́n ṣe nínú sàárè ìfẹ́nìkọ̀ọ̀kan wọn ò ní béèrè lọ́wọ́ wa nípa ṣéhù wa rárá rárá pé ta ni ṣéhù rẹ tó tẹ̀lé láyé rárá o fẹ́ràn pé kò sí man shaykhuka nínú sàárè kí ló wà ń bẹ̀ jàmá man nabiyyuka tala nabi rẹ̀ tó wà nù sàárè ni tani khalifa rẹ tó ń bẹ nù sàárè jama máa fi kò sí ń bẹ tani gáúsù tani kútùbù rẹ máa fi ló fà jẹ́ pé ànábì la gbọ́dọ̀ dìmá sallallahu alayhi wa alihi wa sallam kì í ṣe gbogbo àwọn tá ń dìmá tá a kan dara wa ní àmú eléyìí náà jẹ́ kan nọ́ọ́lá pé kò sá ànábì kan tọ́lọ́wọ́n bó gbé kalẹ̀ láti máa fi ṣe náà fáwọn èèyàn nù pé kí ló fẹ́ sọ ń pa ẹ̀ àfi ànábùwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìdánwò nù sàárè yìí wá ní kò wá sí ẹnìkan tí wàá mórí bọ́m̀bì kí wọ́n dánwò nínú sàárè ká bí nípa ànábì muhammad kò sẹ́ni náà tí ó mórí bọ́m̀bẹ̀. yàtọ̀ sáwọn ànábì ọlọ́run tó ṣe pé wọn ò ní máa bi àwọn nípa kí ló fẹ́ sọ ń pa muhammad torí pa ànábì ní gbogbo wọn lẹ́yìn náà àfi àwọn tí ànábì tún sọ pé àwọn ṣùhádà àwọn tí wọ́n kú sójú ogun anábìnilẹ̀ annabari kọta saifi torí wípé ikọ́ mọ̀nàmọ́ná ìdà tó dára sí lára tó fi kú ó tó ní fìtínà fún torí ẹ̀ ni wọ́n fi ní béèrè lọ́wọ́ shahid wípé kí ló fẹ́ sọ ń pa Muhammad wọn níbi shahid léèrè ń pẹ́ ìyẹn ló adáwọn pé kinní kan shahidul mihrab bíi ìtàn máa ń pe asanul banna shahidul mihrab kọ́ sẹ́yìdùn mi ń bá rè ni ntòrò mọ́rọ̀ pé kápẹ́yàn ní shahid ó pọ̀ nínú Islam ẹni tẹ́ bá fi lè pè ní shahid ẹni tẹ́ fi rìnlẹ̀ ní pé ó ti gbẹmọ alìjẹ́nà sòfé kò sí iye méjì bí alìjẹ́nà rẹ̀ tó wá sí jẹ́ shahidul ma'araka ni tó kó sójú ogun ẹ̀sìn ni wọ́n ní irú yẹn kò níwọ̀n níbi nípa pé kí ló fẹ́ sọ pa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so eléyìí jẹ́ ọ̀kan so àwọn eléyìí tá a mú wá yìí a fi ṣe ìtẹ̀síwájú àti ìtọ́ka kó lè jẹ́ nǹkan tí díẹ̀ ní ó pọ̀ tó bá jẹ́ pé fadailu nàbí yìí la fẹ́ sọ àwọn ọlá nàbí pọ̀ ṣùgbọ́n a sọ ìwọ̀nba eléyìí láti fún èròǹgbà wípé ká lè fi jẹ́ ká mọ̀ wípé ànábì lọ́lá àwa náà sì mà bẹ́ẹ̀ kọ́ ànábì lọ́lá bákan náà láti lè fi ká ìrújú kúrò wọn nífẹ̀ẹ́ ànábì ni gbogbo yìí dáhùn sọ ẹni bá nífẹ̀ẹ́ ànábì ò ní sọ bẹ́ẹ̀ ẹni bá mọ láti ń bẹ fún ànábì ò ní sọ bẹ́ẹ̀ wàláhì a máa ọ láti ń bẹ fún ànábì ju báwọn èèyàn ṣe rò wípé àwọn máa lọ sallallahu alayhi wa alihi wa sallam tó pé ìtọ́ka pọ̀ nínú alukur'an tó fọlá ànábì rinlẹ̀ ìtọ́ka pọ̀ nínú sunna ànábì tó fiọlá ànábì rinlẹ̀ tá ànábì fúnra ẹ̀ gánfẹ́ nínú ara ẹ̀ sọ. So tó látara dé eléyìí ìyẹn ló fà tó fi jẹ́ pé kódà nínú gbàgbọ́ onísúnà onípẹ́ ní bá fi lè takò pé ànábì lọ́lá ẹni yẹn ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí ẹni bá sì gbé ọlẹ́ ẹnìkan nínú àwọn èèyàn yàtọ̀ sáwọn ànábì ọlọ́run tá ànábì sọ pé ẹ má wọn ọlá láàárín èmi àti wọn pé ẹ má wọn ọlá láàárín èmi àtàwọn ànábì ọlọ́run tó bá yàtọ̀ sáwọn ànábì ọlọ́run ní gbogbo àwọn èèyàn tó kù pátá nínú ọlọ́ àwọn ànábì ọlọ́run wọn ò tó ìsàlẹ̀ bàtà wọn délé bàtà. ìyẹn ni a fi rí pé ìsọkúsọ ọ̀rọ̀ ni kẹ́nìkan wá sọ pé òun fẹ́ yin àwọn ẹni ọlọ́run nísìn wọ́n ní maqamul wilayati fi barzakhi fawqa nabiyyi wa duna rusul ipò àwọn ànábì ọlọ́run nínú sàárè ipò àwọn ẹni ọlọ́run wìláyà ìjẹni ọlọ́run ipò àwọn ẹni ọlọ́run nínú sàárè ó ju ipò àwọn ànábì lọ àmọ́ kò tó ipò tàwọn òjíṣẹ́ tán ó kù díẹ̀ kó tó tàwọn òjíṣẹ́ sọkúsọ ni o tí èèyàn bá fi lè gbà pé ẹni ọlọ́run kan bẹ tó ju ànábì ọlọ́run kan lọ èèyàn ti gbé gbági nínú ìsìláàmù o fúnra ara rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ bà ìsìláàmù ara rẹ̀ fúnra ara rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ léra rẹ̀ kú nínú ilé islam kóhun ògbélé mọ́ kọ́lọ̀n kó má ṣe dáàbò ẹ̀bọ̀ wa. hukukun nabiyyi sallallahu alayhi wa sallam fil islam ìwà nabi nínú islam àwọn ẹ̀tọ́ ànábì tó jẹ́ pé ní bá jẹ́ mùsùlùmí dandan ni kó fa ànábì ó pọ̀ gbogbo ẹ̀ ló sì jẹ́ àwọn ìwọ̀ tó pàtàkì lórí àwọn àlè ó mà gbogbo ẹni bá ti jẹ́ àlè ó pátá ìyẹn ni pé gbogbo ẹni tó bá ti wà láyé tó wà lórí ilẹ̀ láti ìgbà tí ọlọ́run ti gbé Muhammad dé títí tọ́lọ́run yìí payé rẹ́ torí pa nàbì ní òní wá má lẹ́yìn rẹ̀ tí ò bá fà nàbì ní wọ rẹ̀ yóò hun lọ́run torí pé kò sí tí wọ́n ń pè wọ̀ ju ohun tó ṣe wí pé tẹ́ ẹ̀ bá fẹ́ni tó ní a máa hùn yàn lọ. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àwọ̀ yìí téèyàn bá fi ráre àwọn tó jẹ́ ìwọ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá Muhammad fi ráre àwọn tó lè fà fún yàn ni ó lè fa kéèyàn ó di mùnáfìkì ṣe mọ̀ pé mùnáfìkì lẹni tó ṣe pé ìgbàgbọ́ òjókòó sínú ọkàn rẹ̀ ó lè sọ̀yàn di mùnáfìkì nínú ọ̀pọ̀ ìjẹ́kẹ̀fẹ̀rí ipò mùnáfìkì ló sì burú jù bákan náà ó lè sọ̀yàn di ẹni tí ó kó sínú àìgbàgbọ́ ìṣekèfèrí tí ó padà yọ kù nínú ìsìláàmù yányán téèyàn bá fi wo ànábì tó bá fi ráre àbí tó bá fi falẹ̀. ìyẹn ló fà tó fi jẹ́ pé àwọn àwọ̀ tí ń bọ̀ wá yìí á sáré kà fúnra ni wujudul iman bihi sallallahu alayhi a gbọ́dọ̀ mọ̀ wípé nínú wà nábì ni pé túláàsì ni ká nígbàgbọ́ sí kò sí ẹnìkan lórí ilẹ̀ àyàfi kó gba Muhammad gbọ́ sallallahu alayhi wa alihi wa sallam a nígbàgbọ́ sí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ yìí yóò máa wá kó sínú gbogbo ẹni tí iṣẹ́ tí ọlọ́run ọba ti rán nábì tó bá bá a láyé ọ̀ràn yẹn ni kó gba Muhammad gbọ́ èèyàn ló jẹ́ ni àlùjànnú ni tó bá fi lè kú lẹ́ni tí ò nígbàgbọ́ sí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam irú ẹnìyàn ò ní bójú rí ọlọ́run pàdé níta ti ń pè nígbàgbọ́ gbogbo aná ìlànà yìí pé kéèyàn onígbàgbọ́ ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ jàmá ká nígbàgbọ́ ọ̀ràn yẹn ni káwá nígbàgbọ́ sí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ìpín kan nínú onígbàgbọ́ sí ọlọ́run ọba Allah torí pé téèyàn bá wọnú Islam ó ní gbólóhùn tí ó wí kí ni gbólóhùn náà jama ashhadu allah ilaha illallah wahdahu la sharika lah kò ní dákẹ́ mbẹ̀ yẹn o kí wàá tún sọ pé wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ó ṣẹ̀ṣẹ̀ gba ìgbàgbọ́ nìyẹn tó bá fi lè wí ẹyọ ọ̀kan tàkọ́kọ́ tó fi kejì lẹ̀ kò ní gbàgbọ́ torí ẹni tó bá sọ pé ah, èmi ò mọ ọlọ́run Muhammad lèmi mọ òsì nígbàgbọ́ torí pé nínú gbólóhùn tá a ti wọnú Islam wàá lẹ́rìí òdodo fọlọ́run ọba Allah àti fún anábọ́wá Muhammad so méjèèjì ó papọ̀ ni látara adé eléyìí ìjọ́ra yẹn kéèyàn onígbàgbọ́ sí anábọ́wá Muhammad tó láti ní kásì gba anábọ́wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká gbà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́ngọba allah subhanahu wa ta'ala sọ nípa rẹ̀ nínú alkur'an ọlọ́ngọba ní yá ayú alladhina amanu aminu billahi wa rasulihi ọlọ́run ní apẹ ẹ̀yin olùgbàgbọ́ ẹgbà ọlọ́ngọba allah gbọ́ kẹsì gba òjíṣẹ́ rẹ̀ muhammad kẹgbọ́n náà gbọ́ والكتاب الذي نزل على رسوله أو نزل والكتاب الذي أنزل من قبل síra tí ọlọ́run ọba sì ti sọ kalẹ̀ ṣíwájú alukur'an ọlọ́run ọba ní kẹ́ gbàgbọ́ ọlọ́run wa ni wa man yakfur billahi wa malaikatihi gbogbo ẹni tó bá ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba allah àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn màláíkà rẹ̀ wa kutubihi wa rusuli ó sì ṣe àìgbàgbọ́ sáwọn tíra ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wal yawmil akhir ó sì ṣe àìgbàgbọ́ sí ọjọ́ gbìndín alkiyama faqad dalla dalalan ba'ida ọlọ́run bá nírú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní àánú tó jìnà nínú àyà yìí ọlọ́run ọba ó to àwọn ohun tá a gbọdọ̀ nígbàgbọ́ sí tó sì jẹ́ pọ́nra yẹn ní ká gbà gbọ́ tó sì ń tọ́ka sí pẹ́ni tí ò bá gbà wọn nǹkan yẹn gbọ́ ọlọ́run ròyìn rẹ̀ pẹ̀lú àánú nínú ẹni ìnígbàgbọ́ sí anábọ̀wá Muhammad kódà ọlọ́run ò mú wá àfi kété tọ́lọ́run fi rinlẹ̀ ìgbọ́ ọlọ́run látara àti ilé ìdandan ní ká gbà nábì gbọ́ bákan náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ láàyè mí nínú al-Qur'an ọlọ́run innamal mu'minun kò sí àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ kankan o innamal mu'minun alladhina amanu billah àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ òun náà làwọn tó ṣe wípé wọ́n gbọ́ ọlọ́run ọba Allah gbọ́ wa rasulihi tí wọ́n sì gba òjíṣẹ́ rẹ̀ náà gbọ́. thumma lam yartabu lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọlọ́run ọba àgùntòjíṣẹ́ rẹ̀ gbọ́ yẹn wọn ò wá ṣe iyèméjì nínú ọkàn wọn sí tí wọ́n gbàgbọ́. wa anfusihim fi sabilillah ọlọ́run ọba ní bákan náà wọ́n sì fi àwọn ẹ̀mí wọn àti owó wọn wọ́n fi jagun sójú ọ̀nà àti ọlọ́run ọba ulaika humus sadiqun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo nìyẹn ẹni tó gba Muhammad ọba gbọ́ tó gba eléyìí ń bẹnu suratul hujurat aya fifteen káwá gba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ká gba gbọ́ ó kó sínú ìnígbàgbọ́ sí pé anabi ọlọ́run ni tààlà ń pè lánàbì òun náà lẹni tí ọlọ́run ọba ń fún ní wáhàyí tọ́lọ́run ọba ń sọ̀rọ̀ fún pé kó máa jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn anabi nìyẹn a sì gba anabi gbọ́ wípé iṣẹ́ tọ́lọ́run ọba fi rán gbogbo ayé lọ́lọ́run ọba rán sí kì í ṣe ìran alárúbáwá nìkan a sì gbà pé nínú àwọn tọ́lọ́wọ́n bá rán sí làwa náà wà bákan náà ìgbà anábíwá Muhammad gbọ́ sallallahu alayhi wa sallam lára rẹ̀ náà ni ká gbà wípé iṣẹ́ tí ọlọ́run ọba fi rán kò jẹ láàbọ̀ ó jẹ dógóńgó ká gbà kó jíṣẹ́ ọlọ́run ọba dógóńgó ká sì gbà wípé iṣẹ́ tọ́lọ́run ọba fi rán yìí kò sí iṣẹ́ míì tí ó padà wá pa tiẹ̀ tí ó wà parẹ́ lórí ilẹ̀ ìtọ́lọ́run ọba ti rán yẹn òun náà ni iṣẹ́ gbére yóò máa wá bẹ bẹ́ẹ̀ títí dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kò sẹ́nìkan tí ó dé lónìí tó bá pèrè lánàbì òpùrọ́ la máa sí bó pèrè lójíṣẹ́ òpùrọ́ la máa sí ọ̀gá tó lè pèrè òun náà ni kó máa já àwọn orúkọ tí wọ́n ń jẹ yẹn tó bá pèrè ní ṣéwù ní sísẹ́wọ̀n pé kò sí jà ń bẹ̀ tó bá pèrè ní mukaddam khalifa kò sí jàǹbẹ̀ rárá ó sọ rẹ̀ ní táìtì ni tó bá pẹ̀rẹ̀ ní gáúsù a lè gba bí ọ̀rọ̀ gbàgbọ́ wọlé síbẹ̀ pé gáúsù ìtumọ̀ rẹ̀ ni alárànṣe àjẹpé tó ń sọ ni pé ìwọ ló ń ṣàrànṣe fáwọn èèyàn ìyí wọn ọ̀dà mọ̀jẹ́ tó bá ní kú túbú lóhun tó bá ní bádálù lòun àbùdálù lòun àwòtádù lòun ó fún ẹ lórí kìnnì ṣùgbọ́n tó bá pèrè ẹ̀ lánàbì ó sì orúkọ jẹ́ tó bá láwa lòjíṣẹ́ tọ́lọ́run tó rántí yín nísìnyí ó sọ̀tọ̀ kú sọ torí pé ọlọ́run ọba ò nínú jíṣẹ́ mi ìmá iṣẹ́ tọ́lọ́run ọba fi rán olúwakágbá gbogbo iṣẹ́ ńlẹ̀ olúwakágbá gbogbo iṣẹ́ ńlẹ̀ lára àgbàgbọ́ wa sí nìyẹn tá a bá nígbàgbọ́ eléyìí a tún wá gbà wípé anabi muhammad sallallahu alayhi wa sallam òun là nabi gbẹ̀yìn òun là nabi kíni jama òun là nabi gbẹ̀yìn. tíríyàn kan lè dé lọ́la tí ó sọ pé anabi lòun náà gẹ́gẹ́ bí àwọn àjọ ahmadiyya tán á gbà pé mirza gulam ahmed lọ́dọ̀ wọn gbà pa anabi ọlọ́run ni wọ́n gbà pa anabi ọlọ́run ni àmọ́ gbà tó gba anabi anabi mi sì tún lè wá lẹ́yìn ti gulam ahmed náà ànábì míì tún lè wá tún lè wá tún lè wá ṣùgbọ́n gbogbo ànábì tí ó bá wá kò lè lọ́lá tó Muhammad ni àmọ́ ànábì míì lè wá ìsọkúsọ ni ìṣe kèfèrí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ó ba ìsìláàmù jẹ́ kó jẹ́ pé dèbè ń tún bẹ lẹ́mìí ìyànnú tó bá gbé gbàdé ọlọ́run kì í sọ ọmọ àlùjánà eléyìí láwọn àtọ́ka tó pọ̀ nínú Islam ọlọ́run ọba fi rinlẹ̀ ànábì sọ ànábì sọ fún Ali nígbà tí ànábì fi Ali rólé sí Madina tá ànábì fẹ́ lọ sójú ogun Ali wá wò pé à ah, téèyàn bá tiẹ̀ ń rólé irú èmi ọkùnrin takuntakun lójú ogun yìí wá ni kí wọ́n wá pẹ̀lú àwọn ọmọdé àwọn ọmọdé kéékèèké àtàwọn obìnrin kí wọ́n wà láàrin wọn ah, ànábì ní ìrẹ̀ Ali ala tarda an takuna minni bi Haruna min Musa ṣe ó yọnu sí pé. kí ipò rẹ lọ́dọ̀ mi kó dàbí ipò tí haruna tó ní lọ́dọ̀ musa mọ̀ pé haruna ọlọ́run náà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ànábì wa ni gọ́yọ̀rọ̀ annahu la àmọ́ ìkan tí lè náà ni pé so èyí tó lè fẹ́ bí rújú lọ ah ali náà ànábì ọlọ́run ni torí pé ànábì sọ báyìí fún ànábì tó ti ṣe kí ni ó yànnà ó sì kì í sì sórí Ali nìkan ànábì kó tán yẹnyẹn ńlẹ̀ ni pé kò ní sáà ànábì míì lẹ́yìn mi mọ́ torí pé ọlọ́run ọba ń tọ́lọ́run ọba fi rinlẹ̀ nínú al nìyẹn bó lànà ìbejì wa sọ tó yàtọ̀ sí ọ̀rọ̀ tọ́lọ́ so eléyìí nínú gbàgbọ́ wa sí Muhammad ni pé ànábì gbẹ̀yìn ni tẹ́yìn ọba sì fi rí ànábì jẹ́ kò lè rí òjíṣẹ́ jẹ́ torí pé àti di ìjà ànábì láti máa ń di òjíṣẹ́ eléyìí náà jọ kan bákan náà ìwà nígbàgbọ́ sí ànábì yìí sallallahu alayhi wa sallam lára tó jẹ́ ìwà ànábì òun náà ni ká nígbàgbọ́ sí isma rẹ̀ kí ni wọ́n ń pè ní isma òun náà ni ìdáàbòbò rẹ̀ kúrò níbi fífi iṣẹ́ ọlọ́run jẹ́ lára gbàgbọ́ wa nìyẹn lára ìtọ́ rẹ̀ tó ní o. àgbà yìí pé anábìwá muhammad sallallahu alayhi ọlọ́run ọba ṣọ kúrò níbi irọ́ pípa iṣẹ́ tó jẹ́ kò sí rọ́ńbẹ́ ọlọ́run ọba sọ kúrò níbi ìjàmbá àmánà tí ọlọ́run ọba gbélé lọ́wọ́ kò jàmbá ọlọ́run ọba sì sọ ànábì kúrò níbi ìfẹ́ ẹnu káfí ìfẹ́ ẹnu ara ẹni káfí kún tọ́lọ́run ọba náà ni ọlọ́run ọba sọ ànábì kúrò ń bẹ̀. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul najmi ayé alákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀ kẹta ọlọ́ni ma dalla síwájú káwọ ọlọ́run ọbó tó fún un nímọ̀ wà máa gọ́ wa lẹ́yìn ìgbà tó sì tún nímọ̀ tán náà kò tún sọnù. ọlọ́run ọba ní wa ma yantiqu anil hawa bẹ́ẹ̀ ni kì í sọ ìfẹ́ inú ara rẹ̀ kì í sọ ìfẹ́ inú ara rẹ̀ sẹ́mi pọ́lọ́n ti fọ́ mọ́ ọlọ́run ní kò kì í sọ ìfẹ́ inú ara rẹ̀ in huwa illa wahyun yuha ọlọ́run láwọn nǹkan tó máa ń sọ jáde lẹ́nu àwọn iṣẹ́ táwọn ọlọ́run ọba fi rán ni àwọn ọ̀rọ̀ táwọn ọlọ́run ọba sọ fún iṣẹ́ tá a fi ran òun náà ní sọ jáde lẹ́nu. bákan náà ọlọ́run ọba sọ láì mí nínú al-Qur'an suratul Haqqa aya forty four to forty nine. ọlọ́ni wa law taqawwala alayna ba'd al-aqawil tó bá jẹ́ pé Muhammad tààrán sí yín tó bá parọ́ mọ́ wa ni ìntàwí tó ń lọ́dọ̀ rẹ̀ tó wá ní ọlọ́run ọba wí la akhadna minhu bil yamin àwọn ọlọ́run ọba sì mú pẹ̀lú agbára a fi agbára mú ilé kókó láfi mú summa laqata'na minhu al-watin lẹ́yìn náà àwọn ọlọ́run ọbọ̀ wa já ìsan tó gbé ọkàn rẹ̀ tó gbé dúró wa já ń jakujà. fama minkum min ahadin an uhajizin táwọn ọlọ́run bá wá eléyìí fún kò sí ẹnìkan nínú yín nígbà tí n bá ń bá ìṣòro yìí tí n bá ń bá yí tó wá lè làákò nínú rẹ̀ ọlọ́run kò sí ọlọ́ni wa innahu latazkiratun lilmuttaqin eléyìí tá a sọ yìí a fi ṣe ìrántí fún àwọn olùpayà ọlọ́run ni olùkọ́ agbọ́ yìí ó túmọ̀ sí pé ọlọ́run ọba ń fi ọ̀rọ̀ tọ́lọ́run ọba kan nínú àdó òun ní bàlágà máa ń pe kinní kan ní ta'kidul madhi bima yushbihu bima yushbihu zammi lẹ́nìkan ti sọ ní. رمضان كان تعقيد المدحة بما يشبه ذني سجد بوجي قمرا تعقيد المدح مضاف ومضاف إليه بما يشبه ذم kase kasi ẹ̀yìn ìròyìn àyíyàn àwa ń fi ẹ̀yìn yẹn a fi ń rinlẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe pé yóò fẹ́ jọ bí ebu sọ̀gbọ́n àwọn ọba ń sọ wípé táànẹ́bí bá parọ́ máa wọ ọlọ́run àwọn ọlọ́run ọbó gba mú pẹ̀lú agbára tẹ̀ ọ́ pé gbogbo nǹkan ẹlẹ́jọ́ bí ebú àbí gbígbà pé ọlọ́run ọba lè ní wọ́n sọ yìí a fi ṣe ìrántí fún àwọn olùpayọ̀ ọlọ́run ni yẹn ni pé ànábì ò parọ́ máa wọ́ lọ́nu gbogbo ohun tó sọ tó bá jẹ́ pé bá ṣe é ni ẹ bá rórípa báyìí tó jẹ́ orípa ìyá àwọ̀ ọlọ́run lára rẹ̀ àmọ́ kò parọ́ ní tó túmọ̀ sí nìyẹn ọlọ́run ọba ni wa inna lana alamu anna minkum mukadhibin ọlọ́run ní ta fi sọ ilé yìí ni pé torí pa àmọ̀ pé ń bẹ nínú yín àwọn tí wọ́n ń pè lópùrọ́ àwọn tí wọ́n ń sọ pé irọ́ ni ti ń sọ àmọ̀ torí ẹ̀ làwọn ọlọ́run ọba fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tó bá jẹ́ pé ó bá parọ́ àwọn ọlọ́run ọba ni tá a ṣe fún un eré ìpinnu lẹ́yìn pé ọlọ́run ọba fọ ọmọ kúrò níbi kíni ó fọ ọmọ kúrò níbi irọ́ ẹni tó bá wà lẹ́mìí rẹ̀ pé ẹ tèdè yẹn làwọn ànábì ọlọ́run náà ẹ ó pọ́sibù káwọn náà parọ́ tìdẹ́sẹ̀ náà nírọ́ náà èèyàn lè dẹ́sẹ̀ ó ti sọnù tó bá jẹ́ mùsùlùmí ìsìláàmù ti bàjẹ́ automatic torí pé àwọn orientalist díẹ̀díẹ̀ ni wọ́n máa ti abẹ́rẹ́ ìwọ tó jẹ́ ti rò rí wọn díẹ̀díẹ̀ ni wọ́n máa ti bá wọn yẹn la sẹ́yìn pé wọ́n bẹ̀rẹ̀ látòrí kán máa bẹnu àtẹ́lu àwọn àfáà tí wọ́n ń gba ọ̀rọ̀ ànájù wá tí wọ́n fi rinlẹ̀ wọ́n ní àdìsí eléyìí Bukhari parọ́ ń bẹ̀ ni ẹnìkan ń pè ní Adnan ọ̀rọ̀ Adnan ọ̀rọ̀ Amẹ́ríkà ló bẹ́ẹ̀ sì sí ó sá kúrò nílẹ̀ Lárúbáwá torí pé ó ti gba ìròrí nínú kan ó ni à nínú àwọn àdéhùn irọ́ tó wà ní sọ́yìn Bukhari òun náà ni pé wọn béèrè lọ́wọ́ ànábì ń kan wípé ìgbà wo làlùkìyàmù ó dé yẹn ẹnìkan wá kọjá kọjá ànábì ẹni ọmọ yẹn wá ànábì ọmọ tó kọjá tọ́lọ̀ bá ní kẹ́mi rẹ̀ ogún kò ní tí ìkú tálíkì àmì èdè sọmọ náà ń bẹ lórí ilẹ̀ ń sìn kò sí lórí ilẹ̀ fún àwọn àfa wa ń tú ń lọ lọ́rùn wọ́n ń ṣe gbá lórí rẹ̀ ní òpin rárá rárá ọ̀rọ̀ tó wà very simple tá ànábì sọ fáwọn èèyàn ó clear ìyẹn ni pé gbogbo àwọn tí wọ́n béèrè lọ́wọ́ ànábì ń jọ́nà lọ́n pé gbọ́ ọ̀là kíámà ó dé tí ọmọ tó kọjá ń bá fi lè gùn lẹ́mìí gbogbo wọn ó ti kú tán tó wà very simple ni tí a bá sì ti kú àlìkíyàmà rẹ̀ títí ẹ ti tó nìyẹn. so kò sí nǹkan tó mọ onítò lára àdìsí rọtí bẹnu Bukhari nìyẹn bí mòdìrú yín náà bóun náà ti máa ń ṣe kátikàti. látara di eléyìí àfi padà sídìí òdodo. ọlọ́kọ̀ọ́bà Allah subhanahu wa ta'ala ti rìn lè wípé ànábì kò parọ́ bó bá wà lẹ́nu èèyàn wípé àwọn èèyàn gbà mí ìwọ̀n ìwà arọ́wọ́ ti bọ alukur'an torí pé wọ́n mọ̀ pé alukur'an táwọn bá tọwọ́ bọ̀ pé á ah, eléyìí irọ́ ni gbogbo ayé ní dìde sáwọn lórí àwọn bí wọ́n ti máa ń bọ̀ hadith hadith ni wọ́n máa ń bọ̀ ní bọ̀ ọdún mélòó gan ló lò láyé tó gbadúrú ọ̀rọ̀ báyìí kótíkótí torí pé èyí tí wọ́n kọ́ wọ́n kàn ń ṣe tàpọ̀ fúlù wọ́n ń fò kiri bí ọmọdé ni èyí ni lóga tí wọ́n ní òǹlà àmójútó lóga ò ní yé wọn ó tún fò lọ síbi fíkìú wọn ní gbọ́yé wọ́n tún fò lọ síbi àdìs wọ́n tún wí ikú wí tó pé wọn ò dúró lójú kan látara di eléyìí ànábì ó gbọ́dọ̀ máa bẹ lẹ́mìí wa nínú wọ̀ tó ní lọ́rùn wa ni wípé ìgbàgbọ́ wa gbọ́dọ̀ rinlẹ̀ wípé ọlọ́run ọba sọ kúrò níbi irọ́ pípa nínú iṣẹ́ ọlọ́run ọba tí ó jẹ́. bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sọ muslim ó ní idha haddathukum anillahi shay'an tí n bá fi lè sọ nǹkan kan fún yín látọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba fẹ́ dáàbọ̀ ọlọ́run ọba ní ẹ anabi ni fọkúrò bíhì ẹ má jẹ́ kí nǹkan yẹn bọ́ máa yín lọ́wọ́ o má gbàgbé rẹ o. fa inni lan akziba ala Allahi azza wa jalla torí pé kò sí bó ṣe wù kó burú tó ni ò ní ẹ́fà láyéláyé ni ò ní parọ́ mọ́lọ̀ ni ò ní parọ́ mọ́lọ̀ kí ló fàtà anábì fi sọ eléyìí anábì kọjá lára àwọn èèyàn tí wọ́n ń ṣe tahbiru nakhl tahbiru òun náà ni ìmọ̀ bẹ́yẹn ilé ìbòsí máa ń pè é kéèyàn ó máa fi ajílẹ̀ sí nǹkan àbí ká pa nǹkan tó jẹ́ abo ká pa á pọ̀ mọ́ akọ kó lè bá a gbéra wọ́n á wá mú dàbí dùn abo wọ́n ń pa á akọ anábì wá kọjá wá rí wọn lórí igi pé á ah, eléyìí tẹ̀ ń ṣe yóò lè ṣàǹfààní kankan law tawakkaltum ala Allah ṣe bá gbára lọ́lọ́ làwọn náà bá fi lẹ́wọ̀n ò bá ṣe é nígbà tó di ọdún ọdún in tí wọ́n gbìn kò sí dáadáa tó pé sísẹ́mù tí wọ́n fi ń ṣe nìyẹn tí kìnìún fi ń gbéra. àwọn àtọ́ fáni pé à nígbà tí wọ́n fa nàbì tó wá ríkà bóòrò ṣe rí ni à ọ̀rọ̀ tó sọ tí a tẹ̀lé nàní mi tọ̀ tó ẹ pé ọ̀rọ̀ àlámọ̀rí ayé ni mo bá sọ fún yín ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe àlámọ̀rí ayé yín àmọ́ èyí tí ń bá sọ fún yín nípa ọlọ́run tọ́lọ́ torí wípé mi ò ní parọ́ mọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. bákan náà fáwọn amur lára àwọn amur bin as radiyallahu anhuma ó ní gbogbo nta ànábì bá sọ lòun máa ń kọ pátápátá ó ní àwọn kòrèjì òun wá ń kọ àwọn nǹkan yẹn torí kó ń lè máa padà ha nígbà tó ń bá kọ a. gbogbo nta anabi bá kọ tó bá ń sọ náà ló máa ń kọ ni pé anabi lè ṣàwàdà ń gbà mí náà ó gbogbo ọ̀rọ̀ tá anabi bá ti sọ báyìí lòun máa ń kọ lẹ̀ ó máa ń jọ́ ti gbogbo ọ̀rọ̀ anabi ni ó wá stop òun náà wá kọ ó wá lọ bá anabi yìí pé òun máa ń ṣe báyìí àmọ́ nǹkan tí àwọn èèyàn sọ fún òun lélẹ́yìí anabi ni ó bó ṣe ń kọ́ tẹ́lẹ̀ yẹn máa kọ́ mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè gbà á nígbà tó bá wù mo fi búra fún ọ ma kharaja minni illa haqq gbogbo tó bá jáde lẹ́nu mi òdodo ni gbogbo tó bá jáde lẹ́nu mi òdodo ni eléyìí nílẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba sọ kúrò níbi irọ́ pípa bákan náà gbọ́dọ̀ nílẹ̀ sí wa lẹ́mìí wípé anabi wa muhammad ọlọ́run ọba dáàbò bò níbi ìṣe kèfèrí àti ìṣe ẹbọ síwájú kí ọlọ́run ọbọ tó gbé e dìde bákan náà kò sì síyè méjì níbi pé ńgbà tọ́lọ́run ọba sọ dà nẹ́bì tán ẹ̀sìn ẹ̀ lè kẹ́bọ máa lọ́wọ́ sọ àwọn ànábì ọlọ́run ọba ká tó dòjíṣẹ́ àtìgbà tán bá dòjíṣẹ́ tán nínú tọ́lọ̀ máa ń sọ wọn kú ń bẹ́ẹ̀ òun ni ká ṣe kẹfìrí pẹ̀lú àwọn kẹfìrí ọlọ́run ọba máa ń sọ wọn kú níbẹ̀. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ nípa ànábì wa Muhammad ọlọ́run ọba ní ọkẹ̀ nínú ẹgbàwà àfáwà anas kamuyinwana ibn malik ó lá anábíwá muhammad sallallahu alayhi wa sallam jibril wa bá nígbà tí jibril wa bá nàbí sẹ́mọ̀ pé anas ọmọ ọ̀dọ̀ ànábì ni ó gbọ́dọ̀ ànábì bí ọdún mẹ́wàá ó ní jibril wa bá nàbí àsìkò tí jibril wa bá nàbí yẹn kó tó dòjúṣẹ́ ni lásìkò gbà tí ń ṣeré pẹ̀lú àwọn ọmọdé kéékèèké ó ní jibril wa bá nàbí bí jibril ti wá dọ́dọ̀ ànábì ó kàn mú ànábì ó sì tẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ fashaqqa an qalbihi ó wá la ààyè ibi tí ọkàn wà ó wá là á nígbà tí yàn sí operation fún yàn bó ṣe wá la ààyè ibi tọ́kàn wà yẹn ó wá yọ ọkàn jáde bó ṣe wá yọ ọkàn jáde ó wá la ọkàn ó wá mú nǹkan kan jáde ńbẹ̀ ó wá ní hada hazu shaitan mink ó ní eléyìí ó ní ìpín èrè nje jẹ́ iṣu lára rẹ̀ that is eléyìí ni ìpín tọ́lọ́wọ́n bá dá Adam tó ṣe pé ṣètọ́nù ti máa ń rí bí lóyàn òun láti mú kó fún wọ̀nyí. nígbà tó ṣe nǹkan yẹn tán ẹ máa tó ṣe wa mú omi zemzem ó wá gbò sínú gbá tó gold abọ gold ó wá fi ọkàn yẹn ṣe wá fọ̀ nígbà tó fọ̀ tán bẹ́ẹ̀ ló wá ó lé ọkàn yẹn padà ó wá yọ ó ran ìgbáyà yẹn pa. òràn padà wàláhi alazim àfàwọ̀ anas ibn malik O ni gbogbo gba lo máa ń rí orí pa ni yẹn ní ọkàn ní àyà gbogbo gba to n bá rí àyà nábì orí pa ríran yẹn ó máa ń rí ẹ̀yìn dà nábì ni won to bi anas ọmọdé ni. so o ni ori pa yẹn ó máa wọ́n ti se nkan fún ànábì nígbà tó wà halima saadiya ni. ó kéré nígbà tí Jibril ló bá mú nǹkan kan jáde tó wá sọ pé èrè ń jẹ ṣètọ́n ìpín ṣètọ́n láàrin èèyàn tó fi máa ń rí yàn convince tó fi máa ń rí yàn lò fi dẹ́sẹ̀ òun ló mú kú yìí sẹ́mi pé ètò tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ní kíni ìṣekèfèrí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó túmọ̀ sí wípé ọlọ́run ọba fọ ọmọ kò níbi ìṣekèfèrí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala hadith ń bẹ́ẹ̀ ní sọ́yìn Muslim bákan náà lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba gbé ànábì wa Muhammad dé kámọ̀ wípé ẹni tí ọlọ́run ọba ti yọrú eléyìí kò lọ́kàn rẹ̀ ní àti kékeré lágbà rẹ̀ náà kò ní kó sínú ẹbọ àbí ìṣe kékeré sọ́lọ̀ ọlọ́run ọba ní qul inna salati wa nusuki sọ wípé dájúdájú ìrun mi tí mo bá kí àti ẹran nǹkan tí mo bá dú nǹkan tí mo bá dú wa mahyaya àti ìṣẹ̀mí mi wa mamati àti ikú mi lillahi rabbil alamin ẹni tó láṣẹ lórí gbogbo ẹ̀ pátápátá òun náà ni allah olúwa gbogbo ayé la sharika la ọlọ́run ọba olórogún bí gbogbo àwọn nǹkan yìí wa bi dhalika umirtu eléyìí sì ni àṣẹ tí wọ́n pa mí wa ana awwalul muslimin èmi sì ni àkọ́kọ́ olùdúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ eléyìí ó jẹ́ tọ́ka bákan náà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe kanu suratu ọlọ́run ní máa dọ́lẹ̀ sahibukum wa máa gawa ọlọ́run ní síwájú kó tó nímọ̀ kò sọnù lẹ́yìn ìgbà tó nímọ̀ tán kò sọnù anù téèyàn bá sọnù bífọ́ kéèyàn tó nímọ̀ nígbà ni wọ́n máa ń lo dọ̀lẹ́ àlù fún téèyàn bá sọnù lẹ́yìn ìmọ̀ wọ́n á lo gáyù fún torí pé ó ti mọ̀ ó wá mú anù ó mú pọ̀n ṣùgbọ́n èyí jùlọ lọ́wọ́ bá fi clear ànábì pé kó tó nímọ̀ kọ́lọ̀n ọba tó máa sọ òfin kalẹ̀ fún alukur'ani kalẹ̀ fún kò sínú àwọn tẹ́ sọ pé ní àná ni wọ́n ó tún wá ma alukur'ani tán kò ẹ̀ tún lè ṣi mọ́ lú àwọn ẹni tó sọnù látara ìmọ̀ sọlọ́n ọba fi lè fọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n ọba fi fọ́ ma ìyẹn ló bá ti al-imam ibn taymiya wọ́n ní lákòótán gbogbo àwọn nǹkan tí ó máa ń jẹ́ àbùkù nínú ìjà nábì àti ìjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba dáàbò bo gbogbo àwọn ànábì ọlọ́run nípa rẹ̀ wọ́n lélẹ̀ yìí táwọn sọ yìí ẹnu àwọn onímọ̀ nínú islam àwọn àfa islam ẹnu wọn kò lè lórí wọ́n sọ lè nínú minhaj sunnati nabawiya. alimami alhamidi ó ní àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti kó àìgbàgbọ́ sínú àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti kó àìgbàgbọ́ sínú wọ́n láwọn ọ̀mọ ẹnìkan nínú àwọn onímọ̀ nínú islam tó wá takò wípé àwọn ànábì ọlọ́run lápapọ̀ ọlọ́run ọba aṣọ wọn bẹ̀ wọ́n sọ ilé nínú tírà wọn al-ihkam fi usul al-ahkam. afáwa al-jurjani nínú tírà wọn shar'ul mawaqif al-jurjani eh, at-ta'rifat ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ la máa kan pín ní ẹni tó kọ́ náà nìyẹn. wọ́n wá ń sọ nínú tírà wọn shar'ul mawaqif wọ́n ní wọ́n amẹ́l kúfùrù ẹ̀rí ìṣekèfèrí sí ọlọ́run ọba fọ ajima àtìlẹ̀ ọmọ gbogbo àwọn àlè ọmọ àwọn onímọ̀ nínú Islam wọ́n fi ẹnu kò ala ismatihim minhu pé àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba sọ wọn kúrò níbẹ̀ o qabla nubuwwati wa ba'daha síwájú ká tó dà nábì ni àtìlẹ́yìn ìgbà tí wọ́n dà nábì tán wala khilafa li ahadin minhum fi dhalik kò sì sí kan nù wọn tó wá yapa ẹlòmíràn nínú wọn. so eléyìí ó jẹ́ ìtọ́ka lórí wípé pe ọba àwọn anabi ọlọ́run ma má pàtàkì jùlọ wa Muhammad ọlọ́run ọba ọmọ kúrò níbi ìṣe kèfèrí káàdì eléyìí mú kásìmọ̀ pé ẹ̀tọ́ ni ìgbàgbọ́ yìí láti ní sí anabi wa Muhammad ọ̀ràn ni. lára ẹ̀tọ́ ànábì òun náà ni lùzúmù tọ̀ àtìhì wùjúbù tọ̀ àtìhì wà lùzúmù sunnatihi. lára ni pé ọ̀ràn ni ká tẹ̀lé àṣẹ tó bá pa. tí èèyàn bá fi lè jẹ́ mùsùlùmí ṣe mọ̀ pé ẹni tó bá wà nínú ìjọ kan yóò máa tẹ̀lé àṣẹ olórí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó kì í tún wá wà nínú ìsìláàmù nísìnyí ó ń jẹ́ mùsùlùmí ó ti wà nínú ìjọ mùsùlùmí ta ló lórí ìsìláàmù Muhammad sallallahu alayhi wa sallam sẹ́ni tó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀ ọ̀ràn yẹn ni ká tẹ̀lé àṣẹ ànábì bákan náà ọ̀ràn yẹn ni ká dúró ṣinṣinṣin ti súnà ànábì ká sì máa ṣàmójútó ohun tó jẹ́ súnà nínú àlámàrí wa ọ̀ràn yẹn ni eléyìí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ nínú alqur'an ọlọ́ni wa ma arsalna min rasulin illa li yuta'a bi idnihi suratun nisa ya 64 ọlọ́run ọba ní àrùn òjíṣẹ́ kan níṣẹ́ ara ti torí káwọn èèyàn lè bá a máa tẹ̀lé àṣẹ rẹ̀ ní bi idnillah pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ìyẹn ni pé àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá ní pé ká máa tẹ̀lé àṣẹ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá sọnù suratul anfal àyà twenty ọlọ́wọ́n bá ní yá ayú alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ ati'u Allaha wa rasulahu ẹ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá allah kẹ́ẹ̀sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad ẹ má yapa ìlànà rẹ̀ wàlá tawallaw anhu ọlọ́wọ́n bá lẹ́ẹ̀ gbọ́dọ̀ yapa ìlànà rẹ̀ o wa antum tasma'un nígbà tẹ́ tẹ́ bá ti gbọ́n tí ń sọ àbí tí wọ́n ń kà wípé ó sọ. ọlọ́kan bá ní qul ati Allah sọ wípé ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba wa ati ar-rasula kẹ́ ẹ sì tẹ̀lé àṣẹ òjíṣẹ́ ọlọ́run ọba tí ṣe Muhammad ọlọ́run fa in tawallaw tí wọ́n bá yapa rẹ̀ fa inna Allaha la yuhibbul kafirin ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí àwọn olùṣe kèfèrí ìyẹn ni pé ẹni tó bá ti yapa àti tẹ̀lé ìlànà nẹ́bì olùṣe kèfèrí ni ọlọ́run bò sí nífẹ̀ẹ́ sí ru wọn ọlọ́run ọba tó nú alukur'an láàyè ní ọlọ́run ní ẹ̀yin olùgbọ́ ọlọ́run ọba gbọ́ àti Allaha wa àti ar ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ti tẹ̀lé àṣẹ òjíṣẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ wala tubtilu a'malakum ẹ má ba iṣẹ́ yín jẹ́ o ó túmọ̀ sí kékeré o máa yapa ìlànà nábì o máa ba iṣẹ́ jẹ́ ni ó máa ń ba iṣẹ́ jẹ́ ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ nínú suratul fath aya seventeen ọlọ́run ní wa man yuti illaha wa rasulahu ẹni bá tẹ̀lé àṣẹ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ yudkhilu jannatin tajri min tahti al-anhar ọlọ́run ọba òfin náà sínú aljanna táwọn odò kéékèèké ó sì máa sàn lábẹ́rẹ̀ wa man yatawalla ẹni bá wá fi lè yapa àti tẹ̀lé ìlànà nábì yu'adhibuhu ọlọ́run ọba ó náà níyà ọlọ́run ọba ó náà níyà azaban alima ní ìyà tó le koko tó sì tani lára so eléyìí ó ń tọ́ka sí pé ọ̀ràn àyàn ní ká tẹ̀lé àṣẹ ànájú àtàwọn àtọ́ka mi anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo àwọn ìjọ mi pátá ní ó wà lùjánná àtẹni bá kọ̀ àwọn sàábé níta ló kọ̀ tí ó wà lùjánná tí ó lóhùn wà lùjánná nu wa ó ní ẹni bá tẹ̀lé ìlànà mi yóò wà lùjánná amẹ́ni bá fi lè yapa àti tẹ̀lé ìlànà ni olókọ̀ láti wọ àlùjánà àkọ́rọ́jà olùbùkọ́rì. al-imam ibn hibban wọ́n ní ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba ìtẹ̀lé ìlànà rẹ̀ ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run náà ni ká máa tẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú ká máa gbádànù ká máa gbéjù sílẹ̀ ká sì máa kọ gbogbo àwọn ọ̀rọ̀ tí kálukú bá ń sọ kò sí tí ń sọ bó ti wù kó káǹkà tó lópin ìgbà tí ọ̀rọ̀ yẹn bá ti lè tako nǹkan kan àbí tó bá ti yapa nǹkan kan nínú tó jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam alimami ibn hibban na sọ ilé alimami shafi'i wọ́n ní wọ́n fi onílẹ̀ wípé ẹnu àwọn onímọ̀ nínú islam àwọn àfa islam ó kò ala anna man istabanat lahu sunnatu rasulillah sallallahu alayhi wa sallam pé gbogbo ẹni tí n tó jẹ́ sunna nabi bá ti lè kílẹ̀ sí tó bá hàn sí i lam yakun lahu an yada'aha li qawli ahadin o ti di èèwọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ kó wá gbé súnà nábì jù sílẹ̀ ń ti torí ọ̀rọ̀ tẹ́nìkan sọ wọ́n lélẹ̀ ilé súnà nábì wá gbé jù sílẹ̀ torí ọ̀rọ̀ ẹnìkan alimami shafi'i wọ́n ní ẹnu àwọn onímọ̀ kò lórí pé èèwọ̀ ni láti máa gbé súnà nábì kalẹ̀ torí ọ̀rọ̀ ẹnìkan sẹ́mi àkọ́kọ̀lọpọ̀ àwọn yẹn máa ń ṣe wọ́n ni bí ṣé o tàwọn ṣe sọ lélẹ́yìí wọ́n lè ní bí khalifa tàwọn ṣe sọ lélẹ́yìí bí mudiru àwọn ṣe sọ nìyí lùsàájú àwọn ti sọ rèé báyìí irú àwọn ti sọ gbogbo ẹ̀ pátápátá ìṣẹ́ lọ́wọ́n ọba ni. nígbà míì nínú mọ́ṣáláṣí ẹ ní à ni súnà wọn ni ẹ ni ṣùgbọ́n wọ́n ti sọ pé ká má ṣe à wọ́n là nẹ́bí sọ̀rọ̀ onímùdírù ní ká ẹ má ṣe lójú ànábì lọ ni àbá ànábì lójú mùdírù lọ lọ́dọ̀ mùsùlùmí eléyìí jẹ́ kan torí àsìkò ká má lọ púpọ̀ lórí bẹ́ẹ̀. nínú rẹ̀ òun náà ni kí ọ̀ràn yẹn ní ká ní ti ànábì sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ní ká ní ti ànábì. iṣẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn tó já wọn nǹkan tí ò gbọdọ̀ má sí nínú gbàgbọ́ tá a bá lágbọ́ gbọ́ bákan náà a sì gbọ́dọ̀ mọ̀ wípé ìfẹ́ yẹn ò lè débi tó yẹ kó dé kò sì lè wà bó ṣe yẹ kó wà àyàfi ìgbà tó bá jẹ́ pé ìfẹ́ ànábì ló tóbi jù lẹ́mìí wa. ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ nínú suratu tawba aya twenty four ọlọ́run ọba ní tó bá ti pé àwọn bàbá yín àtàwọn ọmọ yín àti àwọn ọmọ ìyá yín àtàwọn ìyàwó yín àtàwọn ẹbí yín àtàwọn dúkìá yín fẹ́ kó jọ àti owó yín tẹ̀ ń jèrè tẹ́ẹ̀fẹ́ kí èrè yẹn ó dínkù àbí tẹ́ẹ̀fẹ́ jẹ gbèsè nídìí rẹ̀ àti àwọn ilé tẹ́ ẹ kọ́ tẹ́ ń gbé tó jẹ́ pé àwọn ilé yẹn lẹ nífẹ̀ẹ́ sí jù ilé yẹn tẹ́ yín lọ́rùn tẹ́ bá wà ń ta bí kẹwàá ní ó máa rí lára yín ọlọ́run tó bá jẹ́ pé gbogbo àwọn kinní yìí pátá òun lè bá nífẹ̀ẹ́ sí ju ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ lọ àwọn nǹkan ilẹ̀ nífẹ̀ẹ́ sí ju ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ ọlọ́run ọba ní fata rọ́bẹ̀sọ hàtẹ́yà tí yẹ ẹ máa retí ìjìyà látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ máa retí ìjìyà látọ̀dọ̀ ọlọ́run ọba wallahu la yahdi al-qawma al-fasiqin kẹ́ẹ̀sì lọ́mọ wípé àwọn fásikì ọlọ́run kì í fọ́nà àmà wọn. al-fasiqun al-kharijuna an ta'ati Allahi wa an taqdimi mahabbati Allahi wa rasulihi ala mahabbati man siwahuma. àwọn fásikì òun lẹni tí ó yọra rẹ̀ kúrò níbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run òun sì lẹni tó ṣe wípé ó gbé ìfẹ́ nǹkan míì tóbi lẹ́mìí rẹ̀ lékè ìfẹ́ ọlọ́run ọba àti ìfẹ́ òjíṣẹ́ rẹ̀ sotori ẹ̀ṣẹ̀ ni o afáwa Umar ibn al-Khattab òun àti anabi ń sọ̀rọ̀ njọ́ kan radiyallahu anhu anabi wa mú lọ́wọ́ dání wọ́n á sọ fún anabi yìí pé ìrẹ́ anabi mo fi ọlọ́run ọba búra mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ àyàfi ara mi nìkan anabi wa ni la yu'min ahadukum hatta akuna ahabba ilayhi min nafsihi anabi ni ẹnìkan nu yín ò lè dolùgbàgbọ́ àyàfìgbà tí ó bá tó ti ìfẹ́ mi tó bá tó ga lẹ́mìí rẹ̀ ju ìfẹ́ tó ní síra rẹ̀ lọ bá anabi ṣe sọ̀rọ̀ yín mọ́rùn ní mo fi ẹni tẹ́mi mi ń bẹ lẹ́ ọwọ́ rẹ̀ búra fún rẹ̀ Muhammad mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ kódà ju ẹ̀mí ara mi lọ ju ara mi lọ anabi ní al'aniya umar ìgbàgbọ́ ṣẹ̀ṣẹ̀ dúró nísìnyí nìyẹn. pòròpárí ó túmọ̀ sí pé ìfẹ́ ànábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ni o tó bá wù wá kọ́ o ara ẹ̀sìn ni ọ̀ràn yẹn ojúlówó ni lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan ká mà á lójúṣe wa. bákan náà nínú rẹ̀ òun náà nípa gbọ́dọ̀ máa bọ̀ wà nábì àti gbọ́dọ̀ máa pàn lé agbọ́dọ̀ máa gbà nábì tóbi sallallahu alayhi wa sallam ìmọ̀ bọ̀wọ̀ ànábì ká máa gbá ànábì tó bí ọ̀ràn àyàn ni lórí gbogbo wa tá a jẹ́ mùsùlùmí. ìyẹn ló fà á tó fi jẹ́ pé ẹni bá fi lè fi ànábì ṣe yẹ̀yẹ́ àbí ń tà ànábì mú wa tó bá fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba ní kékeré ni wọ́n nínú alukur'an tábà wọnú sórọ́tù tábà wọnú sórọ́tù àyà sixty five to sixty six abayọ̀ níbẹ̀. látara di eléyìí ọlọ́run Allah subhanahu wa ta'ala wọn sọ fún wa ní suratul Fatiha ayé kan ọlọ́run ọba ní litu'minu billahi wa rasulihi ọlọ́run ọba ní kẹ́ gbọ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ gbọ́ wa tu'azziruhu kẹ́sì máa bàbàrà nẹ́bì ẹ máa bàbàrà ẹ̀ wa tuwaqqiruhu kẹ́sì máa bọ̀wọ́ rẹ̀ wa tusabbihuhu kẹ́sì máa ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba olúwa yín kẹfì máa ṣàfọ̀mọ́ ọlọ́run so ká bọ̀wọ̀ ànábì ká bàbàrà ànábì lára ọ̀ràn yẹn ni lára ẹ̀tọ́ tó nígbà lọ́wọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí ni abọ̀wọ̀ ànábì àbọ̀wọ̀ ànábì ó láwọn tó kó sínú nínú rẹ̀ oní ọlọ́run ọba kọ̀ fáwọn ọmọ mi ní lójú ayé rẹ̀ pé gbọ́dọ̀ máa pè é pe ànábì ló fà tó fi jẹ́ pé àwọn sàábì ànábì tá ma n wọ́n máa ń pe ya Rasulullah ya Nabiyallah kódà àwọn èyí forúkọ ọmọ pé ta ni ya Abal Qasim táà máa sọ pé Abu Ibrahim ń bẹ́ẹ̀ o ya Rasulullah ya Nabiyallah tó fi dórí àwọn ìyàwó rẹ̀ nínú ilé torí pé Ọlọ́run ọba ti sọ fáwọn sàábà pé bẹ́ẹ̀ ṣe máa ń pera yín máa pa dé àwọn kan máa ń tú àyà yẹn tukutu wọn ni ọlọ́ni dùn áhà kadu'a ibadikum ba'da àdúà ànábì ẹ má fi wé àdúà àtẹnjẹ fúnra yín ìtúkùtù ni o ìtúkùtù ni àdúà àkọlẹ Ọlọ́run ọba ń sọ ń bẹ yẹn Ọlọ́run ọba ń kọ́ àwọn sàábì lẹ́kọ̀ọ́ bá a ṣe máa bọ̀wọ̀ ànábì ni Ọlọ́run níbẹ̀ ṣe máa ń pera yín ẹ gbọ́dọ̀ máa pa ànábì bẹ́ẹ̀. nínú ẹ̀kọ́ tọ́lọ̀ tún kọ́ àwọn aṣíwájú wa àwọn sàhábà òun náà ni pé Ọlọ́run ọba kọ́ wọn wípé ńgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ níwájú ànábì ohùn wọn ò gbọ́dọ̀ ga ju ohùn ànábì lọ ohun wọn kò gbọdọ̀ ga ju ohun ànábì lọ ọlọ́run ọba sì lẹ̀ wípé àwọn tó wọn bá ń lọlẹ̀ níwájú ànábì ọlọ́run ní ulaika kataba Allahu fi qulubihimul iman ulaika kataba Allahu fi qulubihimul iman وزينا وزينا في قلوبهم آية من يوناتي فلما wa ta'ala ni. nígbà tó lọ ní la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la taj'aru lahu bil-qawli kaja'ri ba'dikum ba'da. ọlọ́ni innal ladhina yaghudduna aswatahum 'inda rasulillahi ulaika kataba fi qulubihimul iman. ọlọ́run láwọn tẹ́ bá tí wọ́n bá ń rẹ ohun wọn lẹ̀ wájú ànábì àwọn tí gbàgbọ́ dúró sínú ọkàn wọn nìyẹn. ẹ wù nǹkan tí ọlọ́run ìyẹn ló fà á tó fi jẹ́ pé àfáwà ọmọrùn gbà ká ànábì kó tán àwọn kan wà nù mọ́ṣáláṣí ànábì lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ ànábì wọn pariwo ọmọrùn ni ẹ bá ń pa àwọn ọkùnrin méjèèjì wọn ọmọrùn sì ni khalifa ń jọ́nà ọmọ ọbọ lẹ́yìn ti wá ìkan lẹ́tọ́ ìkan níbìkan ìkan ní sam ọmọrùn ah! ni tó bá jẹ́ pé Madina ilẹ̀ méjèèjì lẹ́gbẹ́ ni ìbánikan ṣe ẹgbà fún yín tí ò bá ní ilà púpọ̀ ìlú kẹ́tún obi tí wọ́n bẹ́kọ̀ yẹn dé so eléyìí nínú ẹ̀kọ́ tí ọlọ́run ọba ọwọ́ tí wọ́n máa ń fún ànábì ni lára ẹ̀ òun náà ní kọ́ ọlọ́run ọba kọ̀ fáwọn aṣíwájú wa àwọn sàábì ànábì pé wọ́n á gbọ́dọ̀ máa pe ànábì ní àti ọ̀nà jíjìn ànábì ń lọ níwájú bẹ́ẹ̀ sí òun náà wá fẹ́ pé fẹ́ sọ̀rọ̀ wàá sáré lọ bá ni tó bá súnmọ́ tán òun wàá ẹ̀jẹ̀ wàá sálámà àwọn kan ní ya Rasulullah ẹ̀sùn máa ni kódà mi tọ́lọ́ ń kọ́ ọdí ọlọ́run tún ní ẹ gbọ́dọ̀ máa pè lẹ́yìn gàgá tàbí ẹ̀ ń bọ̀ wá sódà ẹ wá dé bóyá ẹ kùn lélẹ̀ ẹ ti wá ń pariwo ẹ̀ dẹnu ọ̀nà ẹ ń pariwo rẹ ọlọ́run lè gbọ́dọ̀ sí ọlọ́run tún kọ́ àwọn ẹni ìṣíwájú wa nínú ọlọ́run ọba kọ̀ fún àwọn ẹni ìṣíwájú wa ẹ rí a sọ yẹn tá a máa pè ní jìnnà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kan bẹ tó wà. ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ máa síwájú ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ síwájú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. that is ẹgbọ́n tá ànábì fẹ́ sọ náà kẹ́ ẹ tó sọ ti ń sọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ló fà á ń dákẹ́ wọn ò lè sìn tánà yìí bá béèrè béèrè lọ́wọ́ wọn gan wọn wàá ṣe bíi pé àwọn ọmọ nǹkan bóyá mi là ànábì fẹ́ sọ wọn ò ní sọ̀rọ̀ sẹ́wọ̀n pé ńgbà tí wọ́n wà ní àràfá tánàbì bí wọ́n wípé àyèwò láwa yìí wọ́n mọ̀ pé àràfá làwọn wà wọ́n sì ní Allahu wa rasuluhu a'lam ọjọ́ wo láwa yìí wọ́n mọ̀ pọ́jọ́ àràfá ni wọ́n sì ní Allahu wa rasuluhu a'lam oṣù wo láwa yìí wọ́n mọ̀ pọ́ṣù hajj ni wọ́n sì ní Allahu wa rasuluhu a'lam àníwọ̀n náà kìí ṣe pé òní lọ́jọ́ àràfá ni kìí ṣe pé àyè àràfá láwa ni kìí ṣe pé òní ni zulhijja ni kìí ṣe pé oṣù ànábì wa ń mọ̀ fún wọn lára ẹ̀kọ́ tọ́lọ̀ wọn máa ṣe lónìí. so àwa lẹ́ni wọ́n la ànábì sọ káàtó ẹ̀sùn gbọ́ pé ànábì ká tó máa ń tà ànábì sọ lórí àlámọ̀rí ẹ̀sìn á a gbọ́dọ̀ máa ń tọ́lọ̀hún àtòjíṣẹ́ rẹ̀ dá síwájú ká tó máa gbangba yìí tá a bá sì wa a padà ń díẹ̀ lára ẹ̀tọ́ ta fún ànábì wa Muhammad sallallahu alayhi wa òun náà ni pé ọlọ́run ọba sí ní dandalẹ́ wa lórí ká máa sàṣàlátù fànàbì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba pa àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ láṣẹ láti máa sàṣàlátù fànàbì ọlọ́run ọba ní inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima suratul ahzab ayat 56 ọlọ́run ní ọlọ́run ọba dájúdájú ọlọ́run ọba ń ṣe àṣàlátù àwọn màlẹ́kà náà sì ń ṣe àsàlátù fànàbì ẹ̀yin olùgbọ́lọ́ngbọ́ apẹ̀yìn náà láṣẹ máa ṣe àsàlátù mẹ́tẹ̀ẹ̀ta ó yàtọ̀ síra wọn o àsàlátù ọlọ́run ọba òun náà ní fànà ọlọ́run ọba máa ń yan ànábì torí pé tọ́lọ́run ọba ń sọ pé ọlọ́run kẹ́ ànábì ta lọ́lọ́run ọba ń bẹ̀ ta lọ́lọ́run ọba tún bẹ̀ kó kẹ́ ànábì tọ́lọ́run míì tún wà tí ó kẹ́ ni sotori ọlọ́run ò di pé ọlọ́run bá ń kẹ́ ànábì ọlọ́run wo lọ́lọ́run ọba tún fẹ́ máa bẹ̀ òrùka gbọ́ àbí kí ọlọ́run á sọ pé ọlọ́run ṣàforíjì fún ànájọ́ ọlọ́run wo ni ọlọ́run fẹ́ tọrọ lọ́dọ̀ ẹ̀ so ẹ̀yìn ní tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run máa ń ròyìn ànábì fáwọn màlẹ́kà tọ́lọ́run bá ti wá ròyìn ànábì fáwọn màlẹ́kà àwọn màlẹ́kà ó máa wá bẹ lọ́run àforíjì fún pé àìní tó ròyìn fún wa tó báyìí ọlọ́run bá wa foríjì ọlọ́run bá wa kẹ́ ọlọ́run wá pa wa láṣẹ pé káwọn máa tọrọ fún wa rí i pé àwọn màlẹ́kà ní àwọn jáde kúrò nínú ìtẹ̀ inú iṣẹ́ tọ́lọ̀ rán ànábì tí kó ọlọ́run rán ànábì sáwọn mọ̀lẹ́kà wọ́n sì ń sàṣà látò fún ànábì sàwọn tọ́lọ̀ wọn rán ànábì sí ń kọ́ ta ló yẹ kó ṣe jù ìyẹn jẹ́ oúnjẹ ká mọ pàtàkì àsàlátù tí àwa ló yẹ ká ṣe jù torí pé àwa ní àjá àrọ́gbọ́n jáde kúrò lábẹ́ iṣẹ́ tọ́lọ̀ rán ànábì ibi ìtẹ̀lé iṣẹ́ tọ́lọ̀ rán ànábì yẹn ibẹ̀ ni oríire àti ọlá wa ń bẹ lọ́dọ̀ ọ̀run ló fà tó fi jẹ́ pé àsàlátù ṣíṣe fún ànábì nínú ẹ̀tọ́ tó pàtàkì ni ká máa lójúṣe wa dáadáa ká máa lójúṣe wa dáadáa àsàlátù tá máa ṣe fún ànábì àwọn sàábé béèrè lọ́wọ́ ànábì pérú bó láti máa sọ ka sàlátù lè ibrahimiya ó kà á fún wa ó kà so eléyìí jẹ́ ọ̀kan bákan náà àwọn kan bẹ tí wọ́n fi ti sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa pé lára ìwà nábì ni àmọ́ tó ṣe pé àwọn àwọ̀ yìí kìí ṣe ìwọ̀ fànábì. ìmọ̀ kó wáyé látara àṣejù àbí kó wáyé látara pé àdádàdálẹ̀ tí wọn kọ́ àti sọ ìwọ̀ tí ọlọ́run ọba fẹ́ràn ànábì ó kù sẹ́jú mẹ́wàá inṣàlá àti sọ wọ̀tọ́ ọlọ́run ọba fẹ́ ká fún ànábì àmọ́ àwọn kan bẹ tí wọ́n fi tìsọ́dọ̀ ànábì lára rẹ̀ ni wọ́n tí wọ́n ń pè ní alhaqiqatul muhammadiyya àròrà sọ bóyá bí méjì nú muhammadiyya yẹn mo rò a máa ń gbọ́ lọ́dọ̀ àwọn onísúnà dáadáa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn afáàsúnà máa ń sọ dáadáa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa ń gbọ́ lẹ́nu àwọn dáadáa kan ló pé alhaqiqatul muhammadiyya àbí ẹ kí ń gbọ́ àwọn sọ kí ni wọ́n ń ìtumọ̀ rẹ̀ ni wípé anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba fa anabi yọ látara ìmọ̀lẹ̀ tọ́lọ́run pé pápápá muhammad gángan pápápá muhammad ọlọ́run ọba fa anabi yọ nígbà tó ọlọ́run ọba wà ní malẹ̀ wọ́n láti mọ̀ pé malẹ̀ lọ́lọ́run ọba wà nígbà tó ọlọ́run kọ́kọ́ wà. aláàmẹ́bí sọ fún wa pé tẹ́ ẹ bá ti fẹ́ ronú kọjá àlà nípa ọlọ́run ẹ fi ẹ̀rí rinlẹ̀ kẹ sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah kẹ padà kó ń bi ròrí burúkú tí ṣètọ́nù ó máa tì yín lọ wọ́n nígbà tí ọlọ́run ọba wa fa ànábì yọ látara ìmọ̀lẹ̀ tiẹ̀ nígbà tí ọlọ́run wa fa ànábì yọ látara ìmọ̀lẹ̀ tiẹ̀ ìmọ̀lẹ̀ ànábì tún wá kọ yànrà yànrà tí ìmọ̀lẹ̀ ànábì wá kọ òun ibẹ̀ ni gbogbo àwọn ẹ̀dá yòókù látara ẹ̀kọ́ yànrà yẹn ni gbogbo àwọn ẹ̀dá yòókù tí wá ṣe kí ni wọ́n ti wá jáde. ọlọ́run fi fún wa pé ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ Muhammad ń túmọ̀ sí wọ́n á ní orí yín ló dúró fún mímu kì í sórí tèmi o wọ́n á lórí àwọn ló dúró fún mímu. wọ́n á ní apá méjèèjì ó dúró fún dáàlì háwù tó wá lẹ́yìn mímu yẹn wọ́n á ní òun ní láti ọrùn dé bàrá àdí. how nìyẹn wọ́n wà ní ẹsẹ̀ méjèèjì tó yà wọn oníkíni jama dal <laughs> alhakikotul muhammadiya lára àyàkuyà tó yà lára ènìyàn. so ó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbà ìtumọ̀ ẹni pé ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ni wípé ọlọ́run ọba dá muhammad látara ìmọ́lẹ̀ tiẹ̀ ó wá dá gbogbo nǹkan látara ìmọ́lẹ̀ ànábì ìkọjá àlà lóbi yẹn ìkọjá àlà òun lóbi yẹn. torí pé sáà nàbì sọ gan ni pé kullukum min adam wa adam min turab ànábì ní ara adam gbogbo wa ti wá kò sì yọlẹ̀ kó adam náà ó wá látara yẹ̀pẹ̀ so èyí ò ń jẹ́ nínú ẹni tí wọ́n máa fi ń tì sí ọ̀dọ̀ ànábì ṣùgbọ́n tó ṣe wípé kìí ṣe ẹ̀tọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam so bákan náà nínú tí wọ́n máa ti ń tì sí ọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ṣe pé kì í ṣe ara ẹ̀tọ́ anábì sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni ìmáa ṣe ìsìgáàsà pẹ̀lú ànábì àbí ká máa ṣe àdúà ká máa wá pe ànábì lápèjúwe. lára ẹ̀ òun ni ká gbà wípé torí ànábì lọ́lọ́run ọba fi dá gbogbo ayé yẹn la sírí nínú wọn ẹni tí ó yin ànábì sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó wá yin ànábì ó wá ní wa kayfa yad'u ila dunya daruratu man eh, daruratu man lawla'u lam yukhlaq ad-dunya min al-'adam onígbà wo ló ṣe fẹ́ sọ ẹnìyẹn di ẹni tí ó máa wá lé ayé káàkiri ẹni tó ṣe pé tó tí ò bá jẹ́ torí rẹ̀ gan-an ayé ò ní máa bẹ tí ò bá jẹ́ torí ẹ̀ ayé ò ní máa bẹ ó sì wá jẹ́ pé oní máa lé ayé tọ́lọ́run ló sọ ẹ̀ fún wa pé torí ànábì ló ń fi dá yé ni ọlọ́run ló ń dá ní tìtorí ara òun wa ma khalaqtul jinna wal insa illa liya'budun tí ewu la fẹ́ mú bẹ̀ nísìn á rí pé là á tẹ̀lé àfẹ́fẹ́ yẹn lójú púpọ̀ torí àsìkò ìyẹn ló bá tó fi jẹ́ pé a máa rí àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ mìíràn lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń sọ irú eléyìí irú ẹ̀ ọ̀rọ̀ tí ìkan nínú àwọn àfà tí wọ́n máa ń sọ eléyìí tó sọ ó ní làwùlá ọmọ khuliqat shamsun wàlà qamarun wàlà nujumun wàlà lawhun wàlà qalam a rí pé àfọ oníbúrúdà òun kó gbogbo ẹ̀sán pé gbogbo ayé torí ànábìrẹ́lọ́n fi dáa òun wá láyé nìkan kọ́ o láòláò tí ìbá sọ lánàbì máa kúlì kọtì shams ọlọ́run bò ní dòrùn torí tànàbì lọ́lọ́run fi dòrùn wàlẹ̀ àkọ́mọ́rù bẹ́ẹ̀ lọ́lọ́run bò ní dòṣùpá lè ṣe torí tànàbì wàlẹ̀ nujum kódà ọlọ́run bò ní dáyìràwọ̀ torí tànàbì lọ́lọ́run fi dá wàlẹ̀ lawhul kódà ọlọ́run bò ní dá lawhul mahfuz ó ní wàlẹ̀ tí ọlọ́run ọba kọ kádàrá gbogbo nǹkan tí ọlọ́run ọba ò ní náà torí tànàbì náà ni wala qalam kódà gègé tọ́lọ́run ọba fi kọ́ torí tànàbì lọ́lọ́run fi dá náà. so ó túmọ̀ sí pé àtìlé ayé àtọ̀run torí ta lọ́lọ́run fi dá torí ànàbì ìsọkúsọ nìyẹn. àṣejù pé a ní sí ànàbì abáfẹ́ yẹn ànàbì òun ló ju gbogbo irúfẹ́ àwọn nǹkan báyẹn. so bákan náà ká máa ṣàdúrà ká máa wá pé ànàbì ká máa ṣàdúà ká máa pànẹ́bì eléyìí náà lára àwa burúkú gbà ní nínú Islam ìyẹn kálá tí ìyẹn lẹ́sí nínú àwọn olùkọ́ni wọn tó ní ya sayyidi ya Rasulullah ìkòbíyọ̀bì máa lè sì wá kẹwàlẹ̀ alwi ala ahadi ó ní rẹ̀ ọ̀gá mi ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ọwọ́ mi rí gbá mọ́ máa lè sì wá kẹ mi ò lẹ́lò mi yàtọ̀ sí wọ̀ ibo sí kò lọ́lọ́run náà ló ń sọ yẹn ìwọ nìkan náà mo ní wàlà alùwì àlà ahadin mi ò sì lẹ́nì kankan tí mo fẹ́ gbára lé jù wọ́n náà lọ bóló fi ìgbára lé ọlọ́run ọba tọ́lọ́run ọba ní àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ Allah àná máa ń gbára lé bóló fi yẹn sí tó láìsí iyèméjì ẹ̀yìn kọ́ leléyìí ìsọkúsọ ni àṣejù ló bí so eléyìí náà jẹ́ kan lára ẹ̀ náà ni mọ́ọ́lìdì lára ìwọ̀ táwọn èèyàn máa ń fún ànábì ni ṣùgbọ́n kì í ṣe ìwọ̀ fún ànábì tó kó tó bá jẹ́ ìwọ̀ ẹni tí ò bá fún ànábì ó ti ra ìwà nábì láre ọlọ́run bá sì lẹ́ni tó bá ra ìwà nábì láre òun jẹ́ níyà tó kìí ṣe ara ìwọ̀ so inṣàlá ta'ala ti torí pé ọjọ́ ti lọ púpọ̀ àdúgbà yìí abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala wọn bá ń tawí ìkọlọmọṣẹ́ ìjọ ṣe wá láǹfààní kó ṣe é ní sábàbí ọlà fún wa kó ṣe é ní sábàbí ìrí ojú rí àti ìyọ́nú ọlọ́run ọba fún wa láyé nínú sàárè àti níjọ́ gbéǹdé alkiyama وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه